Okay, hallelujah. Praise the Lord. In the name of Jesus. Lord, we want to exalt your word. We pray that you give understanding to the listeners. In Jesus' name. Hallelujah. Praise the Lord. Our listeners. We want you to listen to this exhortation.

Many scientists has been examining this topic for a long time. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń pè wọ́n ní àwọn psychologists. The psychologists. Wọ́n ti máa ń gbèrò pé kí la tiẹ̀ ń ṣe lórí ilẹ̀ yìí. Have always examined the purpose of our existence. Pé kí la torí rẹ̀ wà lórí ilẹ̀ yìí sẹ́. And always ask why is man on the earth? Ọlọ́run sì ti fi hàn wá nínú Bíbélì ohun tí a ti lórí ilẹ̀ And God has shown us in the Bible why man was created. Àti láti ìbẹ̀rẹ̀ ìlú Bíbélì láti Genesis títí dé ìwé ìfihàn. from Genesis to Revelation. The plan of God is the same. The reason why God created man is one reason. And this he has revealed unto us his people. And we want to share this with you now. Because many in this present world. Have riches and properties. But after they look at everything everything they have gathered together with that, because since they do not have God, they begin to wonder why they labor so much. And many of some of them actually commit suicide because they do not see the purpose of this life. Hallelujah. Praise the Lord. I want you to know that the purpose of

Many who do not have children. Wọ́n máa ń làkàkà láti bímọ ni. They always struggle to have children. Wọ́n bá ti gbéyàwó fún bí ọdún mẹ́ta tí wọn ò tí ì bímọ. Uh, once they are married for about three years and they do not have children. Wọ́n á sì máa tọ́ ba dókítà lọ lọ́tún They begin to seek after all kinds of doctors for help. Wàá ní kí wọ́n fẹ́ tí ọmọ náà ṣe yìí. Why are they doing this? Àwọn Yorùbá máa ń pa kan pé. The Yorùbás have a proverb that says that because I want to have a child to dance with. Ìyẹn ni pé a máa ní ẹni sọ̀rọ̀. That is, man himself requires a companion. À ń fẹ́ láti máa ní ẹni tí a máa bá ṣeré. We would like to have somebody to play with. Àwọn mìíràn sọ pé káwọn ní ọmọ rán níṣẹ́. Some say so that I can have a child to send on errands. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Gbogbo wọ̀nyí sọ pé àwọn fẹ́ máa bá ẹnìkan jọ rìn. That all these are evidence that man requires fellowship. Ohun tọ́lọ́run náà torí ẹ̀dá àwọn ènìyàn lórí ilẹ̀ yìí. And this is why God created man also. Ọlọ́run fẹ́ máa bá àwọn ènìyàn rìn. Because he wants to have have fellowship with man. but And when God created Adam on the earth. or uh, Genesis Genesis chapters two, three and four. Ó fi hàn wá pé Ọlọ́run tọ̀ It explains that actually God comes down to visit with Adam. In the evening time. ìyẹn ni pé ọlọ́run ń bá ádámù rìn ń bá ádámù sọ̀rọ̀. that is God always fellowship with Adam. kó tó di pé ádámù dẹ́ṣẹ̀. until Adam sinned. ilé ìbí ọlọ́run nígbà tí ádámù dẹ́ṣẹ̀. for this really annoyed God when Adam has sinned nítorí pé ọlọ́run ti kèlé ìlọ̀ e because God has warned him before. ọlọ́run sọ pé kó máa wòye ohun tó wà nínú ọgbà ọgbà Eden yẹn o. God says he can eat of everything that's in the garden of Eden. ó ní ọ̀bùkọ́ igi kan wà níbẹ̀ tí kò gbọdọ̀ máa fọwọ́ kàn. he said but he should not touch one tree in there. igi yìí ṣàpẹẹrẹ pé. this tree was signifying. oṣù ẹni bí ní ń gbé ní ọgbà yẹn. that Satan the evil person was in that garden. mo fẹ́ kó mọ̀ pé òfin tí ọlọ́run fún Ádámù lọ́jọ́ kìíní yẹn the commandment given unto Adam and Ọlọ́run sì fún àwa ènìyàn náà ní òfin náà tí yóò given unto us today. Kí ni òfin náà? What is the commandment? Yàrá rẹ sí ọ̀tọ̀ kúrò nínú ìṣekúṣe èṣù. Separate yourself from evil devices of Satan. Má bá èṣù rìn, má bá èṣù rẹ. Don't walk with the devil. Mọ̀ pé èṣù ní ọ̀pọ̀lọpọ̀ àyínìke. You have to understand that the devil is tricky. Má sì jẹ́ kó fẹ́ àyínìke rẹ̀ yí elú And don't let his cunningness deceive you yí àsọtán òfin tọ́lọ̀ fún Ádámù nìyẹn. This is the summary of the commandment given unto Adam by God. A fi igi yẹn ṣàpẹẹrẹ ni pé igi kan wà ní ọgbà yẹn tí ò gbọdọ̀ jẹ. The tree was a signification of what he should not have to do it. pé nítorí pé tó bá lọ jẹ igi ẹyin yóò kú. if he partake of the fruit of the tree he shall die. wọ́n ìwọ náà mọ ìtàn yẹn sẹ́. you know the story I believe. Ádámù àti Éfà aya rẹ̀. Adam and Eve his wife. wọ́n sì lọ bá èṣù ṣe nǹkan tí bíbélì sọ pé kí wọ́n má ṣe bá èṣù rìn. they had contact with the devil as wọ́n, God has commanded them not. wọ́n nípa bẹ́ẹ̀ and by that they sinned against God. wọ́n ní ṣèbọn ní igi ìmọ̀ rere àti igi mi òun rúlá pé igi náà. the tree was called the tree of the knowledge of good Ọlọ́run fi hàn wá pé èṣù wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtànjẹ ní. Because Satan will always come with a lot of lies and deception. láti fi hàn pé ìmọ̀re yìí. showing himself as knowledge. ó sì sọ pé tó bá lè jẹ kínní yìí wàá mọ̀ sí wàá dàbí òòṣà àtìkálá rẹ̀. and always advertising himself as if you eat partake of my knowledge you should be, you be like a god. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà máa ń tànjẹ bẹ́ẹ̀ láti ṣe nǹkan tí wọ́n ti Ọlọ́run tán mọ̀ pé kò dára. in this manner the devil deceives many even today. ó lè lo ọ̀rẹ́ ó lè lo ará ibi iṣẹ́ you can use your friend or your fellow worker or your brother. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a tọ̀ èṣù àlẹ́ a tọ̀ ní èṣù tán Adam àti Éfà jẹ́. in this manner Adam and Eve were deceived by the devil. ohun tá a fẹ́ sọ fún ẹ ni pé. here is what we want to tell you. ìkan ṣe Ọlọ́run gbé kalẹ̀ lórí ayé. that God has given only one commandment in this world. yà ara rẹ kúrò nínú ìṣekúṣe ẹ̀ṣẹ̀. Separate yourself from sin. Má bá was to make Adam to sin against God. Yàká ohun tí èṣù ṣe fún ẹ tàbí lè kúrò lọ́run. Let us read what the devil did where he was sent from heaven. In Isaiah, orí ìkẹrìnlá, chapter fourteen, láti ẹsẹ̀ láti kẹwàá rẹ̀. From verse ten. Jáde ẹ̀ka fún láti ẹsẹ̀ ìkejìlá. We read from as a matter of fact we read from verse uh, twelve. Uh, Oníbàwo ni ìwọ ti ṣe ṣubú láti ọ̀run wá ìwọ Lúsíférì. It says how art that fallen, on Lucifer? Èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀ o. That is the name of Lucifer. Ó ìràwọ̀ òwúrọ̀, báwo ni a ti ṣe ké olúlẹ̀? Thou morning star, how art thou fallen? Ìwọ tí o ti ṣẹ́ àwọn orílẹ̀-èdè ní apá. Thou, for thou, thou hast which did weakness the nation in verse thirteen. nítorí ìwọ ti wí ní ọkàn ara rẹ pé. for thou hast said in thine heart. èmi yóò gòkè lọ sí ọ̀run. I will ascend unto heaven. èmi yóò gbé ìtẹ́ mi ga kọjá ìràwọ̀ Ọlọ́run. I will exalt my throne above the stars of God. Èmi yóò jókòó lórí òkè ìjọ ènìyàn. I will sit also upon the mount of the congregation at the sides of the north. Èmi yóò gòkè kọjá gíga àwọ I will ascend above the high. High to the clouds. Ah, I will be like the Most High. Can you see all the pride of Satan? He wanted to be like God. He wants to be worshipped like God. He wanted God to abdicate the throne for him. But what happened to him? Let's read from verse 15. God answered, yet thou shalt be brought down to hell, to the sides of the pit. Hallelujah. Praise the Lord. The pride of Satan that entered him in the beginning is depicted here. And God sent him away from heaven. He was cut down unto the earth. And all the nations of the earth at that time, they were not men. áńgẹ́lì náà jọ o. many of them were like unto beasts and angels. wọ́n wọ́n ṣubú pẹ̀lú èṣù. but they fell with the devil. ṣe pé èṣù wọ́n jẹ. because Satan deceived them. ọlọ́run ò fẹ́ fi orílẹ̀ ayé yìí sílẹ̀ fún èṣù lásán. but God did not want to leave the earth for Satan. torí pé ọ̀run lọ́run lọ́run yẹn àpòtò ọlọ́run ṣàkóso rẹ̀. heavens are controlled by God. a sì ní gba orílẹ̀ kan láti máa dìtẹ̀ sí ọlọ́run ọ̀rùn bá there shall be no place allowed wherein there shall be anything against God ni ọlọ́run bá lò máa tún lọ gbé ènìyàn sílẹ̀. for this purpose God raised up man. òun ló tún wá sórí ilẹ̀ ayé ìpapà. and created man on the earth. ó sì bẹ̀rẹ̀ sí ní mú kí òkùnkùn kúrò. and God therefore remodelled the earth bí tó bẹ̀rẹ̀ sí ní dá ẹranko àti ènìyàn sórí ilẹ̀ ayé yìí. created plants and animals of the earth. ẹlẹ́ran ara. and created man in human flesh. ó sì wá ní kí ènìyàn tó ń dá yẹn máa ṣàkóso lórí gbogbo tó bá lórí ilẹ̀ yìí. and he put this man he has created as controller of the earth. òun ló mú kí a sọ ní ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹyìn. that is why it is in Genesis chapter one verse twenty-six. pé ẹ jẹ́ kí a dá àwọn ènìyàn ní àwòrán ara wa. let us create man in our own image. ó máa ṣe àkóso kó jọba lórí gbogbo tó wà lórí ayé yìí. may rule over everything that's on the earth. That is including the devil himself. God has authority over the devil. man has authority. And this was the thing that infuriated them, the devil that caused Adam to sin. Ọlọ́run God has warned Adam before. Pé That the devil is in this garden. And he will look for all kinds of tricks to make you fall. To make because but the sin will lead you unto death. ṣùgbọ́n Adam ṣe léṣe náà ló But Adam still sinned. Gbogbo alamọ tó ṣẹlẹ̀. And we knew what happened. I want you to know. Ọlọ́run sì láti God is ready to redeem man. And if he has promised to send us a saviour. That is God himself has promised to save us. Láì Remember without the shedding of blood there is no remission of sin. That was why God commanded the Israelites means to sacrifice animals. Ó ti mọ̀ pé ẹ̀jẹ̀ ẹran ò lè tọ̀ òun lójú lóòótọ́ o. Yet he knows that the blood of animals cannot purify them ṣùgbọ́n ó ní kọ́kàn máa ṣe léyìí láti máa fi bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ lásán ni. But he did this so that they can cover their sins. Kò mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn wọn. The sin was not removed from their heart. Ọlọ́run fi eléyìí ṣàpẹẹrẹ pé òun gbọ́ máa ṣe ètùtù. by this, God signifies that there is coming a true sacrifice. Ilé ìrìn ètùtù Ọlọ́run wá ti kalára rẹ̀ ṣe fún àwa ènìyàn. Which God himself has brought and done for man. Fún irú ọmọ ènìyàn sí Ọlọ́run wá láti gbé ẹran ara ènìyàn wò láti fara he himself came as a man fi ẹ̀jẹ̀ Ọlọ́run ṣe ètùtù fún àwa ènìyàn. because he knows that if the blood of God is sacrificed on the earth. eléyìí ni ọlọ́run yóò ṣe ìtẹ́wọ́gbà. it will be acceptable unto him. tó pé kò sí ẹ̀jẹ̀ ènìyàn lẹ́ran tó lè ṣe ètùtù fún ènìyàn. but there is no flesh or no blood of any other human being that could be a perfect sacrifice. torí pé gbogbo ènìyàn ló ṣàti dẹ́ṣẹ̀. for all men have sinned. ilé ìlú mú kí Jésù Kristu wá lọ ayé. and that is why Jesus came to the earth. Jésù sì wá sórí la ó sì fi ẹran ara rẹ̀ rúbọ fún wa. and he sacrificed himself for us. olómú kí Jésù sọ pé that's why Jesus said that unless you eat of my flesh and drink of my blood, you cannot have eternal life. Listeners, don't you know yourself that if you eat, do a sacrifice, you have to partake of it. So by like manner, anybody who wants to have a partaker of the kingdom of God must partake of the sacrifice. This is the sacrifice that Jesus did for you. And if you eat of the flesh, you will begin to walk with him from this hour. For Jesus will live in your heart. And if he lives in your heart, he will be your guide. And then you cannot sin anymore. But the Bible says that those of us who are born of God do not sin. anybody who sins willfully. lè sọ pé ẹ̀jẹ̀ Jésù ò lè rà ń padà mọ́. the blood of Jesus says cannot sacrifice cannot be washed away for sin. And the Bible tells us that whosoever sins is of the devil. For he was a sinner from the beginning. This is why the Son of God was manifested, that he might destroy all the works of the devil. And these works of the devil has been destroyed. It is now left unto you, my listeners, to come unto Jesus and ask him to live in your heart. When Jesus lives lives in your heart, all of the remaining works of the devil in you will be punched out. All spirits of sin in you will be cast out. Greed will depart. Jesus Christ fẹ́ But Jesus wants to live in Jesus your heart. Jesus is the way unto the kingdom of God. The spirit of Christ is what we call the Holy Spirit. It's what is living in us who believe in Jesus. Iye It doesn't just come and go. For there are some people who claim that the spirit comes upon them and departs. ìjọ tí wọ́n á bà wọn á fẹnu wọn sọ̀rọ̀ á tún lọ. In their church, the spirit falls upon them, prophesies and depart. Ilé ò kì í ṣe mímọ́. This is not the Holy Spirit. Ṣé mímọ́ bá ń gbénu wa bí a ṣe sọ pé Kristi ń gbénu wa sẹ́? If the Holy Spirit lives in us, a máa gbénu wa gbére láéláé ní sẹ́. It will constantly abide in us. A máa mú wa ṣe ìfẹ́ Ọlọ́run ni. Making us doing the will of God. Yẹn ni pé a ò ní lè ṣe ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn mọ́ ni. For by this we will not sin anymore. Torí kí ni? Why? Ẹ̀mí mọ́ ló mú wa ṣe because the Holy Spirit gives us the will to do it. It is no longer by our own power. And this is what Paul preached in his book. He says sin re resides in man before. And because of the power of sin, even what he wants not to do, he does. And he says, what is responsible for this? jẹ́ ẹ̀ṣẹ̀ tó ń gbé ní ẹ̀jẹ̀ òun. It is sin that resides within him. Ó ní kí ló wá lè múrú eléyìí kúrò kí lè gbà òun là kúrò ní ẹ̀ṣẹ̀ náà. Then he said, What is it that can deliver me from this power of sin? Olùwà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù ìfẹ́. He praises God by the Lord Jesus Christ. Jésù mú ẹ̀jẹ̀ náà kúrò nìyẹn. That Jesus is able to remove that sin. Olóòkú Jésù sọ fún Pétérù lọ́jọ́ náà. This is the reason why Jesus told Peter. Pétérù sọ Jésù Pétérù pé. This ó ní bí kò bá ṣe pé mo wẹ̀ ẹ́ mọ́. that unless I wash you. ó ní o ò nípinnu mi. you have no part in me. Jésù ń fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá mọ́ ni. Jesus has washed us clean by his blood. ẹ̀jẹ̀ Jésù la fi ń mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn ènìyàn. it is the blood of Jesus that removes sin from man. tá fi ẹ̀jẹ̀ Jésù fọ̀ ẹ́ mọ́sẹ́. for if you are washed by the blood of Jesus. ìgbà yẹn ni ìwọ yóò di mímọ́ níwájú Ọlọ́run. that is when you are purified before God. eléyìí náà sọ nípa ìyókò tá à ń pè this is salvation friends. and after Jesus has saved you. Jésù bẹ̀rẹ̀ sí ní báyìí látàyè ìjọsẹ́. And he begins to walk with you on this earth. Ó ti ṣèlérí pé ayé tí a wà lórí iṣẹ́. He has given unto you that this earth on which we are in. Ọlọ́run ti gbà á padà kúrò lọ́wọ́ èṣù o. God has redeemed it from the devil. Mo fẹ́ kó mọ̀ pé ìgbà tí Ádámù sọ ayé yìí nù tó ṣe ó fi àkóso sọ àkóso ayé yìí nù. When Adam lost control of this earth. Èṣù tó wà lórí ilẹ̀ ló tún gbà padà. The devil took control ló fi mú kí èṣù tún máa mú àwọn èèyàn kú. for that is how the devil took the, have the power of death. ló fi ń fún àìsàn sórí àwọn ènìyàn. power of sickness. ló fi ń mú wàhálà àti ìpọ́njú sórí àwọn ènìyàn. the power of trial and temptation. òun ló wá mú kí Jésù wá sórí ayé. and that is why Jesus came to the earth. láti wá jẹ́ balógun àwa ènìyàn. to become our saviour. láti bá èṣù yẹn jagun. to fight the devil as our general. láti bá èṣù náà jagun. and he has already done it. ó bá olóṣèbá jagun. How did he do it? Ó lọ sí ó gba èṣù láyè láti mú òun. He allowed the devil to kill him. Ṣé a mọ̀ pé ẹ̀mí ni èṣù náà jẹ́? But we know that Satan is a spirit. Ṣùgbọ́n Jésù Kristu gbé ẹran ara ènìyàn wọ̀. Jesus came as a human flesh. Iṣẹ́ tó sọ pé òun nílò láti lọ nìyẹn kóun kúrò nígbò náà gba èṣù láyè láti pa òun. That because he wants to allow the devil to kill him. Gbà tí ó sì gba èṣù láyè láti pa òun sẹ́. And by his death. Ó wá lọ mú èṣù ní ìgbèkùn lọ́hùn He went unto hell and took Satan captive. Ó wá gba kọ́kọ́rọ́ ipò òkú àti kọ́kọ́rọ́ ọ̀run àpàlùwọ́. And took the keys of hell and death from him. Ó wá jáde jìkà rẹ̀. And came out of hell. Ó padà sórí ilẹ̀ ayé jìkà rẹ̀. Unto the earth himself. Ẹ̀rọ ara rẹ̀ tí a gbé síbojì ó tún wọ And the body that was killed was resurrected. Ó jáde jáde ká ó fara rẹ̀ hàn ọmọ lẹ́yìn rẹ̀. and he showed himself unto his disciples. ó sì wá sọ pé ká máa wàásù gbogbo ènìyàn. and he said we should go into all the world and preach to all men. pé òun ni ayé yìí lọ́wọ́ báyìí. that he controls the earth now. òun ni gbogbo agbára ayé àtọ̀run wà lọ́wọ́ rẹ̀. all power in heaven and on earth belongs to him he said. gbogbo ìjọba tí èṣù sì ń jọba ṣàkóso rẹ̀. all of the kingdoms and controls that Satan has been doing. ọlọ́run ti gba agbára náà kúrò lọ́wọ́. God has taken it from his hand. ó sì wá Jésù wá ń wá àwọn tó máa máa bá òun gbé jù Jesus is now looking for those who will rule with him. That's why he's preaching unto you now. Kókó That you should also come unto Jesus today. Kó wá pẹ̀lú And join unto us that we rule with him in the kingdom to come pé láì jẹ́ pé ènìyàn wà nínú ìlú náà. For we know that the town is useless unless people occupy it. Ọba ò tí ìjọba láì jẹ́ pé ó lórí àwọn tó ń jọba lé lórí. How can there be a king unless there is people to rule over? Ọlọ́run ń wá àwọn tó máa máa bá òun gbé nínú ìjọba ló yìí. God is looking for those that will live with him in the kingdom that is to come. Àwa kan ti ti di ń gbà. And many of us have accepted his invitation. And those that many of us who have accepted his invitation. And the place shall be filled up. For Jesus said, He gave a parable of a king that is ready to perform a wedding for his son. And he said they should go into the highways and hedges. And invite all men unto the wedding. wọ́n nípa. He said, compel them. Pé kí ilé mi lè kún. To come so that my house might be filled. Àwa pẹ̀lú àwọn ìránṣẹ́ náà táwọn kàn wọ́n náà nípa báyìí. And we are compelling you now. Àwọn kan nípa pé kò wá sọ̀rọ̀ Jésù. That you should come unto Jesus. Kó fi ẹ̀sìn asọ́ sílẹ̀. And forsake all kinds of false religion. Kó fi ẹ̀mí ìlè sílẹ̀. And forsake fornication. Kí gbogbo ìwà àbẹ̀tẹ́lẹ̀ sílẹ̀. And forsake all bribery. Gbogbo ìgbẹ́kẹ̀lé ògùn ìbọ̀rìṣà sílẹ̀. Forsake your trust in medicines and witchcraft. Jésù Kristi. in the name of sínú ọkọ̀ ìgbàlà ìkẹyìn tí a ní oríṣi àìpẹ́ yìí. act of safety at the end time. a máa pa ayé yìí rẹ. for this world shall be destroyed. Kristi sọ pé òun ti gba àkóso ayé yìí sọ́wọ́. for Jesus says he has taken control of this world. gbogbo àwọn tí wọn ò wá gba Jésù o. and anybody who does not accept Jesus. Ọlọ́run máa gbà wọn láì láti para wọn dànù. they shall be destroyed nígbà tí wọ́n bá para wọn dànù tán. àwọn after they have destroyed themselves. yóò wá sọ̀kalẹ̀ pẹ̀lú àwa tirẹ̀. Jesus will come with his own people. a ó máa gbé lórí ilẹ̀ ayé yìí. and we shall live on this earth. a ó wá bẹ̀rẹ̀ ayé tuntun mìíràn. a new kingdom shall be established. ìdápè ní ìjọba Ọlọ́run nìyẹn. which is called the kingdom of God. lórí ilẹ̀ ayé yìí sẹ́kù yóò sí ikú mọ́. upon the face of this earth there shall be no death. nítorí pé èṣù tó ń pa àwọn ènìyàn yẹn. for the devil who is the king. a ó gbèdè shall be bound. A ó sì fi sínú ọ̀gbun àìnísàlẹ̀. And it shall be in the bottomless pit. Lọ́ọ̀ká ti kára inú ìwé ìfi ológun. You can read it yourself in Revelation chapter twenty. Bẹ́ẹ̀ bá áńgẹ́lì kan ṣe péré ló di Notice it was only one angel that held Satan bound. Èṣù lágbára rárá. He doesn't have any power. Ẹ̀rọ kó lásán ni èṣù. He's all just a beast. Mo fẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. I want you to know this. Because all power is in the hands of Jesus. And God says we should rebuke the devil. And he must listen to our words. And we want to pray for you, our listeners. We want to speak to the devil on your behalf. In the name of Jesus Christ. We are speaking to Satan now. If you want Satan to depart from you, if you want him to leave you alone, if you have entered into an evil kingdom and you want to live into it, eh, you want to depart from this secret cult into the kingdom of Jesus, Jesus has power to liberate you. Jesus says that if the Son of God set you free, you shall be free indeed. Do you want to be free from the wrath of God that is coming? Do you want to be free from the bondage of Satan? you want to be free from your evil to society, you do not want to go to hell, then you must be liberated today. Open up your hearts unto Jesus now. Speak after me now. Say, Son of God, I want to accept you as my Lord. I do not want to sin again. Come and enter into my heart, Jesus, and forgive me my sins. Let me be able to do your will. Take away away the desire of sin from my heart and give me the kingdom of God that I may reign with you. Let me walk with you from this hour and you walk with me also. Amen. Friends, this message that Jesus is the only way is the truth. That Jesus says we are certain of it. But the Bible shows us and we have tested it. and we know it is the truth. and the Bible says you come and taste of him and know that the Lord is good. Jesus Christ is saving people in this world and he is able to save you when you die also. He will help you in this world. If you are looking for a job, he's ready to provide for you. If you are selling, if you are a business person, he's able to help you. Jesus is our helper. Jésù fẹnu rẹ̀ sọ pé. For he says clearly. Gbogbo ẹni tó bá tẹ̀lé òun sẹ́. all those that come unto me. Wọ́n bí bàbá àbí ìyá àbí ilé àbí ọ̀rẹ́ àbí ìwò ilé. father mother land or houses on my behalf. orí láti ayé ni wọn yóò ti ní ọgọ́rọ̀ ọ̀run rẹ̀. he said they shall be rewarded from this earth. orí wọn yóò ti wá tún ní ìjọba ọlọ́run. and also in the kingdom of God. arákùnrin má rò ti ìbí inú níbi tó lè máa dè sí ẹ látọwọ́ don't begin to think about any persecution that may come from any friend. inú níbi ilé ìdìde nítorí pé àwọn kan ò fẹ́ gbọ́. sure persecution might arise because some might not want to listen. because your friends do not want you to leave their circle. Wọn fẹ́ kó kúrò nínú ẹgbẹ́ ká máa bá wọn mu sìgá yẹn. They do not want you to leave their groups where you smoke and drink. Wọn fẹ́ kó kúrò níbi ẹgbẹ́ ká máa ṣe àbẹ̀tẹ́lẹ̀ yẹn. They do not want you to leave their group where you take and receive bribes. bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. But if you desire to enter the kingdom of God, you have to forsake them. Hear what the Bible says. It come out from among them and be ye separate. operate. Saith the word of the Lord. This is the commandment of God unto man. That was the commandment he gave unto Abraham. Abraham, When, when he took Abraham unto the land of Canaan. He said he should not mix up with the children of Canaanites. That same law was given to the Israelites. That you should not mix up with the heathen that is among you. Anytime they break, anytime they break that commandment, trouble comes upon them. Sickness falls upon them. That same commandment has given unto us today. That you should separate yourself from them. That you should not touch the unclean thing. And he, he said he will save you. And he will be your father. And you will be his son. Jesus loves you. We will pray for you now. See, seek after us again. Say, Jesus, come and live in my heart. I do not want to sin anymore. I want to follow you that I may do your will. Give me your Holy Spirit. Amen. Well, you write unto us to evangelist Julius Adeoye, and we shall send you more literature so that you might know the truth, and the truth shall set you free. Write unto an evangelistic Bible study and go there and learn more about Jesus rẹ̀. and the Lord will help you. máa bá ẹ̀rìn lásọ sẹ́ẹ̀. Jesus wants to work with you. báyìí lọ. begin to work with him from today so that you might have eternal life. God bless you. Amen. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out, gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see we see you again next time in Jesus name